àṣírí olórí tú fún àdàkọrin wizkid àti fún pípa ọgbọ̀n mílíọ̀nù náírà ní oṣooṣù falz ya àwòrán tattoo àwọn òbí rẹ̀ àti àwọn arábìnrin rẹ̀ sí apá ní ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight years dj cuppy sọ̀rọ̀ lẹ́yìn tí ìyá rẹ̀ kìlọ̀ fún fífi ẹ̀yà ara hàn púpọ̀ jù orúkọ tèmi ni adẹ́nìkẹ́ ọmọ bàbá yorùbá ẹ máa bá wa kálọ àwọn ọ̀rọ̀ kan ni ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ o lórí arákùnrin kan tí à ń pe orúkọ rẹ̀ ní Wizkid ìyẹn ọmọ ọgbọ́n tí ó pa ọgbọ̀n mílíọ̀nù náírà lóṣooṣù ìyẹn thirty million naira láti October ọdún tó kọjá di wákàtí tí a wà yìí tí ó fi di pé ó wà ní rírímú ọ̀gbẹ́ni Wizkid yìí tí ó rò ní ọkàn rẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí Wizkid tí ó sì ń jí àmì ìdánimọ̀ rẹ̀ àti pàápàá jùlọ tí ó sì ń ṣe ìfarawé ẹni bíi ti olórin ilẹ̀ wa ti Wizkid ni ó ti wá ń rí ìfàjẹ́ o fún ṣíṣe ẹ̀dà àti àdàkọ orin Wizkid ní orí Apple Music àti Amazon. Africa's Fat Zone tí ó ń pín ọ̀rọ̀ náà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Twitter ni ó kọ ọ̀rọ̀ náà báyìí pé olórin kan tí ó ń jẹ́ Wizkid ti ń rí ọgbọ̀n mílíọ̀nù lóṣooṣù láti October àti ọdún tí ó kọjá nípasẹ̀ ṣíṣe àdàkọ orin Wizkid ní orí Apple Music àti Amazon ní kíka ti àwọn oṣù tí arákùnrin náà ti lò láti October ọdún tó kọjá wọ March káti ẹ̀ má ka ti April mọ́ ó jẹ́ oṣù mẹ́fà gbáko tí arákùnrin yìí ti ń rí mílíọ̀nù ọgbọ̀n náírà ìyẹn thirty million ní oṣooṣù fún ọdún mẹ́fà tí ó nípasẹ̀ ṣíṣe àdàkọ orin ti Wizkid ní orí Apple Music àti Amazon. Àwọn Africans Fat Zone tún wá sọ wípé o ó ṣẹ̀ṣẹ̀ gbé àwo orin tí ó pè ní Lasgidi Made jáde ní ìyẹn tó fẹ́ farapẹ́ ti orin tí Wizkid tó ṣẹ̀ ṣe àgbéjáde ti àwo rẹ̀ ìyẹn Made in Lagos àkúkú mọ̀ pé Èkó náà ni wọ́n ń pè ní Lasgidi èwo làbọ̀rọ̀ máa jí orin olórin kọ ṣebí wàá bọ́ sí ilé ìgbohùn sílẹ̀ ni wàá sì kọ tirẹ̀ àwọn adorinpọ̀ á sì bẹ́ẹ̀ dà pọ̀ wàá gbé síta wàá sì jẹ́ kí àwọn ènìyàn gbọ́ tí wọ́n bá fẹ́ tàbí tí wọn ò fẹ́ arákùnrin náà tún wá ṣe síbẹ̀ o ní báyìí ó ti wá rí ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò orin bíi ti Wizkid ẹkún mọ́ àwọn ọmọ ilẹ̀ wa wọ́n wò pé lasgidi made ǹjẹ́ ó lè fara pẹ́ ti Wizkid bí bẹ́ẹ̀ arákùnrin náà ti wá rí àwọn àyẹ̀wò ìyẹn streaming tó pọ̀ rẹpẹtẹ ní ti orin tí ó kọ ẹ wá rí báyìí pé arákùnrin yìí ó ti ṣe lòdì sí ti ẹ̀dà orin kíkọ ìyẹn copyright ti àwọn olórin tilẹ̀ wa ni. mo mọ̀ pé arákùnrin náà kò lè fara re lọ nítorí pé tí àwọn olólùfẹ́ màṣàlá bá mú lásán fífà nífàkúfà ni wọ́n máa fà lórí ẹ̀rọ ayélujára ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Twitter tàbí Instagram olórin falz ọmọ Fálànà ìyẹn pop Daddy ti fi ìfẹ́ tí kò lè kú tí ó ní sí àwọn òbí àti àwọn arábìnrin rẹ̀ hàn falz ti lọ sí orí ìṣòwò rẹ̀ ní Instagram láti ṣe àfihàn apá rẹ̀ pẹ̀lú ìwúnilórí ńlá àti ayọ̀ bí àwòrán tàtú àwọn òbí rẹ̀ àwọn arábìnrin rẹ̀ tó jẹ́ ọmọ ìyá àti bàbá rẹ̀ pàápàá àti ti àwòrán tí ojú òun fúnra rẹ̀ ti ṣe wà ní apá rẹ̀ o akọrin náà nígbà tí ó ń ṣe èyí fi fídíò díẹ̀ hàn sí orí ìṣọwọ́ rẹ̀ tí ó sì kọ báyìí pé mo sọ fún yín pé ìgbà ooru yìí máa léwu mo pàdé pọ̀ pẹ̀lú ayàwòrán tàtú tí ó dára gan ní ìlú èkó a sì ti bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn mi àwòrán tàtú náà ni ó ní gbogbo ìdílé rẹ̀ nínú tí ó sì rẹwà púpọ̀ ẹ ó ti bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn rẹ̀ nìyẹn ti ìyá ti bàbá àti ti àwọn arábìnrin rẹ̀ tí ó jẹ́ ọmọ ìyá àti bàbá nígbà tí àwòrán ojú tirẹ̀ gangan tó jẹ́ ọkùnrin ìdílé náà wà ní ti ìdílé Fálànà ìwúrí ńlá ni ohun ayẹ̀sí ni pẹ̀lú àmọ́ ṣá kó má di ohun tí yóò máa fa ìfakúfà láǹfààníyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti ń ya àwòrán káàkiri ti àwọn olólùfẹ́ wọn tó jẹ́ gbajúmọ̀ bí àpẹẹrẹ Bobrisky àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní jẹ́ ìyàlẹ́nu nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n tún wá lọ ń ṣe gẹ́gẹ́ bí fars náà ti ṣe ṣe láti ya àwòrán fars àtàwọn ìdílé rẹ̀ náà sí apá ọmọ olówó bílíọ̀nù ìyẹn Florence Ọ̀tẹ́dọ́lá tí a mọ̀ sí DJ Cuppy ti sọ̀rọ̀ lẹ́yìn tí ìyá rẹ̀ bawí fún ṣíṣí ara sílẹ̀ lápọ̀jù nínú àwọn àwòrán tí ó ń gbé sí afẹ́fẹ́ DJ Cuppy ni ó pín àwòrán kan tí ó dẹngẹpó tí ó sì wá nu ẹsẹ̀ kan sí ìta èyí tó jẹ́ kí ìtàn rẹ̀ kó ṣí síta gbalawo ní ìsọ̀rọ̀ ìyá rẹ̀ wá lọ sí abẹ́ ìsọ̀rọ̀ sí ìyẹn ti DM láti sọ fún un wípé ohun tí ó ṣe yìí kò dára tó ìyá rẹ̀ kọ báyìí wípé àwọ̀ ara yìí pọ̀ ìfẹ́ èyí tó túmọ̀ sí too much skin love onídàánilárayá náà tí ó jẹ́ disc jockey tí ó wá jẹ́ pé ó jẹ́ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n náà tí kò rọrùn fún bí ìyá rẹ̀ ṣe sọ̀rọ̀ sí ni ó ti wá kọ sí orí ìṣọwọ́ tirẹ̀ náà báyìí pé ìyá mi ṣì ń wà lórí ọ̀rọ̀ mi ní ẹni ọdún méjìdínlọ́gbọ̀n kò ní iye ọjọ́ orí rẹ tàbí bí o bá ṣe jẹ́ bí o bá ṣe tanra sí tàbí tí o bá ṣe tírín sí bí o bá ṣe pupa sí kò tiẹ̀ ní iye bí àwọ̀ rẹ ti ṣe ń dán sí tàbí irú ìdílé tí o ti jáde òbí ẹni ló bí ẹni o nítorí wípé ìṣírasílẹ̀ kò ń ṣe ohun tó yẹ fún ọmọbìnrin kò sì ní èèwọ̀ kan nínú tí ìyá tàbí bàbá bá pe ènìyàn sí àkíyèsí fún ṣíṣe ara sílẹ̀ púpọ̀ jù ẹni tó jẹ́ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ìyẹn twenty eight years tí ó ń ṣe ara sílẹ̀ irú ẹ̀kọ́ wo ni ó fẹ́ kí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí wọ́n máa kọ́ ní àmọ̀ràn tèmi ohun tí ìyá DJ Cuppy ṣe kò tilẹ̀ burú rárá nítorí pé ó kàn pé ọmọ rẹ̀ sí àkíyèsí ni nítorí pé tí àwọn ọmọ Nàìjíríà bá tẹnu bọ̀rọ̀ yìí ìfàkúfà ni wọ́n máa fà nígbà tí ènìyàn bá sì wà ní fífà ní orí ẹ̀rọ ayélujára ó máa ń mú kí ìrònú máa dé bá olúwa rẹ̀ olúwa rẹ̀ á sì máa rẹ̀wẹ̀sì sí nígbà tí ọkàn rẹ̀ á kún fún ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ tí ó ga jù ni ìyá rẹ̀ fi hàn sí nípa pípé wípé ìṣírasílẹ̀ kò yẹ ọmọlúàbí kò ní jù báyìí lọ lónìí lórí àwọn ìròyìn ìdánilárayá tí a mú wá fún yín láti lè máa jẹ̀gbádùn ráwọn ìròyìn báyìí ẹ lọ sí orí wa ní Instagram àti Facebook camera boy dot tv yorùbá àti ní orí youtube camera boy tv orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni adẹ́nìkẹ́ bàbá yorùbá ẹ lọ sí oríṣi ọwọ́ mi ní instagram queen underscore lyman ó dàbọ̀.